alhamdulilayi tí wọn kọ ẹgbẹ lọmọ ẹyẹ mùsùlùmí níbi tó ti wọn ti ń dẹsẹ òṣèré kíláàsì ló gbìyàn débẹ̀ náà ló gùn débẹ̀ táwa lè ti torí léyìí táwọn tùdú ká tọmọ ẹyà wa mùsùlùmí rárá o àtùdú ká tọmọ ẹyà wa mùsùlùmí nítorí ọ̀rọ̀ anábẹ ọmọ Muhammad sallallahu alaihi wasallam tó ní tàbí sọmọ kẹfì wọ́n ti rí àkọyìká fọdà kan níwájú ọmọ ìyá rẹ̀ mú mi yàrá rẹ̀ fọ́. lẹ́tà sọ̀rọ̀ nínú ìlànà àrò fi ṣe ìhà wọléwò àǹtọ́rù kọ àkọ́ tàbí wọ́ọ̀dì ẹ̀ ń tọ́lọ́ pọ̀. wọ́n ti ṣàfojúdi ní gbogbo dáadáa ti ṣe gbogbo bó tilẹ̀ òkú kéré mà. kọ́dà ọmọ lórí pípọ̀ pàdé ọmọ ìyá rẹ̀ lójú mọ̀mọ́ ìyá ọ̀pọ̀ ọ̀rọ̀pọ̀ máa ń yan kọ́ńdà nínú tó wà ìyẹ́ ìwọ́ wa bá ń ṣe ìwọ́ tó kí ni láti. ṣíṣe ń gbọ́n tó pẹ̀lú tẹlifóònù tó wọ́n máa wá fún ara ta orúkọ báńkì yẹn pé wúlò wà náà intercontinental ẹ̀ṣára. tu wọ́n máa ṣe ń ṣe tó túláàsì lóbi ọlọ́bẹ̀ tí wọ́n ti túláàsì kò ní lọ. nọ́mbà alhamdulilayi wọn ní kí wọn àwọn kristian táwọn lè gbé táwọn bá fẹ́ fẹ́ yàwó tó tó di fáwọn ṣe àtìlẹ́yìn ìgbà táwọn bá ó súnmọ́ kábàámọ̀ rẹ̀ ọ̀pọ̀ jù nínú rẹ̀ torí bí ìtẹ̀mí lọ́kọ láyà ìtẹ̀mí ni tó kún fún oríṣiríṣi àdánwò àwọn oríṣiríṣi ìṣòro ń bẹ́ẹ̀ wọ́n lọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ àdékùnrin nígbà tó bá dìde lórúkọ kó fẹ́fẹ́ yà wò ní tí ọ̀pọ̀lọpọ̀ máa ń ti síwájú àti tó máa ń jẹ́ èrò wọn kò náà ní pé tẹ̀mí aníyàwó tẹ̀mí agbádùn tẹ̀mí tí ò ní wàhálà nù ẹ̀mí tí ò sí àgbo ni lẹ́nu nù ní léyìí tí ó sì rí bẹ́ẹ̀ léyìí ló fà ló ti jẹ́ pé ó ti fẹ́ tàwọ́ lára ní ìsọjú kòkòrò kọjú ìnìkan mọ́jọ́ là ó rí bẹ́ẹ̀ kọ́ ni àwọn ẹni tó bá tí ó fi obìnrin yẹn làwọn fi bọ́ mu bẹ́ẹ̀ kọ́ sì ni àwọn tó bá tó fi tiẹ̀ náà fi bọ́ pa tó kàn sí lẹ́sìrẹ́ǹsì àwọn ọmọ yìí gbé bóyá obìnrin tó wọ̀ ọ́ náà ló ní gbogbo ẹ ń ká ọ الكفاءة على الصحيح تتحقق في الإسلام تكون مسلمة والمرأة مسلمة فإن هذا يكفي tí o bá jẹ́ mùsùlùmí tó lè sọ fẹ́ fẹ́ bá jẹ́ mùsùlùmí ó ti tó ní kàfá láti kó o tó fẹ́. wàlẹ́kìn mímu kàmílẹ́tì kàfá oní ẹ̀ńkọ́jẹ́ tó ní sẹ́lápá ó ń bẹ́ẹ̀ nù kẹ́tí ó pè é ìjẹ́ni tó dúró níyàwó kọ̀jẹ́ tó ní sẹ́lápá nítorí pé kí àǹfààní kọ̀ fẹ́yàwó tó wà ní owó jẹ wa kí láǹfààní kọ́ fẹ́yàwó tó ti kọ́ sọ ìyàwó yẹn lẹ̀ kọ́ lọ owó jẹ wa fẹ́ méjèèjì tẹ̀lé ìkọ̀bá làkà ẹ̀ ọ́ ta kó òfin tó ràn ọba fi lélẹ̀ torí ẹ̀ ló ti gbé tó ti lẹ́jọ́ kíkì ti mẹ́jẹ̀ mu kọ́ fẹ́yàwó ní kíkó ní tẹ́ lápá but ó ń bẹ́ẹ̀ nù tó fẹ́ kó ti mú mẹ́tẹ́ kíkó lọ́nà kàtó ti máa wọ alẹ́ nìkan lẹ̀ kó wọn sì jẹ́ pé ojú kòkòrò tó ṣe ni pé ẹni tó fẹ́ olẹ́sìn ètò tí ń torí pé ojú rẹ̀ dá àbí torí pé ọgbọ́n àbí torí pé ọ̀gá àbí torí pé kúrú tó kó gbogbo eléyìí àwọn kẹ́kẹ́ ní tó ti ká ìpadà lè bá a láì fẹ́ ọjọ́ wọ́n yá látàrí sábàbí wà bí òṣù sábà ṣùgbọ́n sì jẹ́ ìyẹn ojoojúmọ́ ni máa lékún sí ojoojúmọ́ lẹ́sìn yìí máa dá torí ẹ̀ ló ti jẹ́ pé fọ́fọ́ bẹ̀rẹ̀ ti dín tẹ́lifẹ̀tì ẹ̀dá àdìsí yẹn ibi tó ń kà olùmọ̀ àti ọba nǹkan mẹ́rin ni wọ́n máa ti torí rẹ̀ lóbìnrin yẹn nípa ìmọ̀ túmọ̀ rẹ̀ pé nǹkan mẹ́rin làwọn máa ti fi ọ̀wá bá wò wọ́n máa ti torí rẹ̀ lóbìnrin torí wọn bí nǹkan lè ṣòro tí wọ́n lọ fẹ́ bóyá torí owó rẹ̀ bóyá torí dúkìá rẹ̀ bóyá torí ẹwà rẹ̀ bóyá bóyá torí owó rẹ̀ dúkìá rẹ̀ nìyẹn torí ẹwà rẹ̀ torí ilé tó ti jáde torí ẹ̀sìn rẹ̀ alẹ́ bí wọ́n sọ fún ọ pé wọ́n tọ́ ìyá ti fi èrè tó ikú ọ̀jẹ̀ ní kíkọ̀ òjèrè ẹjọ́ lẹ́sìn. sẹ́ni bá ti rẹ̀ á tó bá kọ̀ láti ti bẹ́ẹ̀ èpè lásán ló mú. ẹni tó bá ti owó rẹ̀ ló ti bẹ́ẹ̀ òmú ìpẹ́ tó bá ti torí ẹ̀wà rẹ̀ ní ìpẹ́ ló di mú tó bá ti torí ìdílé tó ti jáde ní ìpẹ́ ló di mú. bákan náà kí ìyàn jẹ́ mi tó nípa ìyàn látàrí kó fẹ́ àwọn èèyàn pọ̀ gbọ́dọ̀ jẹ́ kó wúwúyé lọ́kàn rẹ̀ bí ti wùlò kéré máa ń jọ́ kan ibi tó bá fẹ́ obìnrin yẹn wàá tàbó sí fún un. tó o bá ti mọ̀ nínú rẹ̀ pé wọ́n tàbó sí fún un. bá aráàlú pé ha tó o bá ti mà dájú wọn kàn kó sàbòsí sẹ́ni tó o fẹ́ fẹ́ ìwọ lọ́jọ́ lórí rẹ̀ púpọ̀ fẹ́ ó ti ṣe kí ni sàbòsí fún mọ̀ kúrò ní nǹkan fẹ́. ìyẹn ni pé o gbọ́dọ̀ wà sí bíà ibi tó bá fẹ́ ọmọ yẹn ò bí àdé. bákan náà ẹni tí ó fẹ́ yà wò ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe yí gbogbo ní ti tí yàn á fi tí ó jẹ́ ọkọ fún ìyàwó rẹ̀ òun tàbí ara láti ní bí gbọ́dọ̀ pé ọwọ́ àti tẹ́ẹ̀ máa gbé kó o sì máa pè é nǹkan tí ọ̀nà tí ọ̀nà tuntun bá ti wá sí bẹ́ẹ̀ wọ́n àwọn ẹni tó jẹ́ pé ẹbí dáadáa làwọn náà ẹbí dáadáa torí pé tọ́mọ bá dáa lóbi ọba dáa wàhálà ni o wàhálà ni torí ẹ̀ ló ti jẹ́ pé tí èèyàn bá rí ẹbí tó dáa fẹ́ ọmọ lọ́dọ̀ wọn àwọn náà yóò rìn inú rẹ̀ wọ àlẹ́ àrídà rẹ̀ sílá wọ́n ràn lọ láti lè sin lọ ọjọ́ ẹgbẹ́ bí burúkú ni à wọ́n bá mùsùkìlà wọ́n dálé rẹ̀ wù ní. sọ èyí náà ti sọ pé ọmọ burúkú ti ń fẹ́ láyà ìgbà nàka nà kọ́ ní òde ní. ìdí eléyìí ni pé ìwọ fẹ́ tẹ̀sí ọ̀ fẹ́ tẹ̀sí o ti tún ìyàwó rẹ̀ láti tẹ̀sí. bàbá mọ̀ máa yọ̀ fẹ́ tẹ̀sí ẹ̀sìn làwọn fẹ́ tẹ̀sí sẹ́wọ̀n tó gbogbo bí ọba ti tẹ́ kọ́ nínú ọ̀rọ̀ wò àbí ẹ̀kọ́ ni wọ́n á máa tíra ìyàwó rẹ̀ pé yìí ti bẹ́ẹ̀ làwọn ti tèyà díẹ̀ kò sí ní tètè mẹ́ta yẹ bulogbo ni yẹn yẹ wọn tẹ náà náà kù ìlà ọkùnrin tẹ̀tẹ̀ bí ní ìdí wà wọ ìwò tẹ̀yà ẹ̀dí mu ní onílé tẹ̀ ń kó pè káàdì tó tó wọn sí mọ̀ ẹ̀nìkan wò wàlẹ́wọ́ alùpùpẹ́ẹ́ni kọ̀ọ̀lùpùpù ẹ̀dí mu kẹta fàmẹ́ bá lùpùpẹ́ẹ́ni. kọ́lùbùrú àlùbù ẹ̀ẹ́dínmì bí ẹgbẹ̀rún ọmọdé bá wà tí wọléwọlé kan ṣe tó tu lẹ́yìn wọn ó tú láti bá tẹ̀ wọn dé báwa ni wọ́n ka tó tó tó ọmọlé tẹ́gbẹ̀rún èèyàn ń wo yóò dúró àrí òdodo kò ní dúró torí ẹ̀ ló ti dẹ́ pé ilé ẹ̀sìn kíkẹ́ kan wo obìnrin kẹrin òfin tó ta gbóni lé wọn torí kẹ́ni tẹ́ ẹ lọ sọ́rọ́ obìnrin kan ẹ̀ka ikú gèdè ń dè gèdè àdó gèdè segini ọkùnrin ọmọ ọ̀nà fún àdáńgbẹ́ ọlọ́rọ̀ wọn ni ara ah, kìnìún kan ní ìdè kìnìún kan kìnìún kan ní ìdílé kìnìún kan kìnìún kan ní ìdílé kìnìún kan ojú kìnìún kan wọn bẹ̀rẹ̀ sí pọkàn wọn gbèdè sọ̀tún àwọn kó dikẹ́ wọ ọlọ́run tá a rẹ̀. Bẹ́ẹ̀ni tọ́ ẹ̀kọ́ náà sànù lọ́sọ̀rí ẹ̀ lọ́sọ̀rí jẹ́ kíkẹ́ ọ̀fẹ́ ọmọ ilé sọ̀dá ń bẹ̀rẹ̀ sọ̀dá. pèsè rẹ̀ fún un lásìkò tó fẹ́ ọ kó lè dalẹ̀ ayé lọ. tí wọ́n ti mú nǹkan wá nígbà tó dákẹ́ bí gbàtí bèbè ń sọkún tó ti fi dídà alẹ́ rẹ̀. tí ọ̀rọ̀ ní ẹ̀sìrẹ́ǹsì olóyún wàláàbù ó rí i pé tó tó kankan lọ́kàn ọkọ̀ ìyàwó rẹ̀ lẹ̀. obìnrin nígbà tí èso ni wọ́n máa fi gùn wọ́n ó mọ̀ sọ fún fúlàfún bàbá rẹ̀ lóbi ọ̀ pọ̀pọ̀ lẹ̀ à ṣé ìyá ti bàbá rẹ̀ lóbi ọ̀. ìwọ ìwà ọ̀gbọ̀dọ̀ wọlé tó tọ́ báwo wà á kọ̀kọ́ rẹ̀ wù. tó ọ̀rọ̀ ṣe dúró tó pọ̀. tọ́lá ti ti ọbẹ̀ rẹ̀ ẹ̀yìn kọ̀jọ́

gbogbo tí àwọn rẹ̀ bá ti sọ gbìyànjú láti jẹ́ pé wà á ti ẹ̀rẹ́ ní sọ́ọ̀rọ̀ rẹ̀ wọ́n fara dà ọ́ because ìgbà relationship yẹn tó fún wa fúláì wọ́n máa fún ilé ìyàwó yìí wọ́n. lópin ìgbà tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ ìjọ sọ fún ayé jìnnà sí gbogbo wàhálà gbogbo pàkàlì obìnrin náà kó fi tẹ̀lé ba rẹ̀. irú ọ̀pọ̀lọpọ̀ náà obi wọ́n máa wò kékeré ni tí wọ́n ti fi ká dára wọ́n á fẹ́ wẹ́ ẹ́ ẹ́ ni ẹ́ ẹ́ ọ̀gbọ́n tọ́gbọ́ kò dé kọ̀ọ̀kọ̀ mọ́ níwájú ìyàwó rẹ̀ torí tí tọ́ bá sọ bẹ́ẹ̀ á ah! wọn náà ti pọ̀ wọn náà má. tòótọ́ bí ẹgbẹ́ ẹ̀kọ́ ṣe ní tọ́ bá ti ibi pé ìtẹ́tẹ́ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ láì wá tó kọ́ orí bí àwọn òbí kò tètè lọ bá káì mọ́ bínú àbí mọ́ sẹ́ni ẹlẹ́kùnrin ìtọ́ lọ káì mọ́ tó mọ́ sí kẹ́kẹ́ á kò sí bọ́kọ̀ ọkùnrin yẹn ti lè yí tó tó burú tó wà láì ọ̀rọ̀. wọ́n bẹ̀rẹ̀ sí wọra fọ́ọ̀ dàmà ní ẹgbẹ́ tó fi àjọ wọn lọ́wọ́ á mo forí jẹ ọ̀rọ̀ wa mo forí jẹ ọ̀ kó ọ̀sẹ̀ mi kó àwọn ọ̀sẹ̀ mi mo dé mi. mo rí kọ́lá bí ọ̀jọ̀ba tó tó bá ṣe bí wọn náà lọ sẹ̀ ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ mọ̀nà kí ló burú mẹ́ láàbù dárí sí mi ìmọ̀ pé ó ti mo fi ọ̀dà èmi yóò tọ́ kùkú olómi dábàá pé ọkùnrin táwọn olùdàkà ọgbọ́dọ̀ rí pé kò ní máa ti àwọ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ kí ọ̀nà bẹ̀ lọ ọ̀nà fi hàn pé kò ń gẹ́ ọ̀nà kan ta mẹ́yàn kí ọ̀nà wọn á kí èsì tá lọ rẹ tí àwọn èèyàn bá sọ rẹ̀. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mi máa dalẹ̀ wọn rú. èyí tó ti rí mẹ́wàá rẹ̀ ń sì òun ní ọ̀nà sọ fún ìyàwó rẹ̀ kó òun lè gbà kan nínú rẹ̀. àbí òye òun ní wọ́n ra ìwọ́lé kọ́kọ́ òun ní ra ewédú onírà pọ̀mọ́ onísanwóolé onísanwó sú àwọn ọmọ onídàkótó ọlọ́run oníṣègínní ọkọ tiẹ̀ ọwọ́ ọrẹ́lùbọ́ ni ó tún lè wé ju àwọn kòrò rẹ̀ jà lónìí. ní wàá gbé ah wọ́n ló bàbá gbà fún tí wọ́n dé mi máa kó fún ọkọ̀ kẹrẹ wọn dẹ́rẹ́ o nítorí òun ti ń gbà ó ju gbogbo eléyìí lọ. wọn wàá fà ìyàwó rẹ̀ jẹ́ torí káwọn lè gbà yé rẹ̀ ẹ̀yìn mọ́ iye yẹn ìní wọn ti lé lé ọkọ bẹ́ẹ̀ náà gbá ìwọn lọ. tó sẹ́yìn lọ kébé ọ̀rọ̀ akókó wọn fún ìgbà gámà yẹn ti. àbẹ́ ẹ̀kọ́ ni àmọ́ tí ìwọ́n bọ̀ àti ìgbà gámà ti yí sí. torí lẹ́yìn èèyàn gbọ́n èèyàn sì máa fẹ́ lọ. títí ń fi ọ́ tó ń kà fún yà wọ́n bá wọ ẹlòmíì ó ti nu ọlá lọ wà. ẹni sì rojú níwà lójú tó bá fẹ́ sọ ìgbádùn rẹ dìyà adébí máa gbọ́rọ̀ rẹ bá bọ́ra ìwò bẹ̀. wọ́n ọkùnrin náà wọ́n bá làbí lọ́ọ̀rẹ́ wọ́n bá làbí lọ́ọ̀rẹ́ nígbà àwọn ọ̀rẹ́ tó ti gbé wọn ò sílé wọn dáadáa wọ́n bá tiẹ̀ náà jẹ́ nígbà tó bá sọ pé ẹ mo ti àlè lùbọ́ sílé wọn ra kíní sílé bọ̀dẹ̀ àwọn òbí ní kí n ra tẹ̀mọ́ bí ta tó owó mi ò kàgbà ọ̀rọ̀ àìlùbọ́ obìnrin bọ̀yàn ní ìsìn ọlọ́run àwọn ọ̀gá yẹ́sì òkè that is an advantage ṣe gbogbo owó dàbí olùkọ́ yẹn àlè àlè àlè àlè kíkẹ́ lọ́rọ̀ bá yarí èlùbọ́ tán lọ́wọ́ owó tó fi rà mí àbòbí ọ̀gbọ́rọ̀ ìyá alágbádá ìyá alágbádá àwọn kọ́ ní orí bọ̀ tó ń torí ẹ̀ kí ọmọ abẹ lọ tó ti mọ́ kọ́rọ̀ rẹ̀ wẹ́lọ̀ fáwọn abọ̀ràn ní bíbá tẹ́ni jẹ́ nọmba tírì pàtó parí sọ̀rọ̀. Now. and your work. on based on what will happen in the future. ẹsẹ̀ náà ti kọ́ oríire mọ́ ọlọ́run ti máa kó tó dáa ẹsẹ̀ náà ti kọ́ orí fún mọ́ ó ti máa kó tó dáa wọ́n lẹ́yìn ọ̀gbọ́n ní ẹ̀rọ ìdíje kò fún ọlọ́run kì í yọ ní títí kẹfẹ́ rí fáwọn ẹrú ẹ̀ lásìkò tí wọ́n jẹ́ kéfì láàyìn tí wọ́n yí padà sọ́ọ́ di mùsùlùmí kọ́ ẹ̀rí pé kìyà òkun fil jahiliya kìyà òkun fil islam ìdàgbọ́kọ̀ àwọn tó lórí dunu yín àwọn ló tún máa jọ̀gà tí wọ́n bá gba islam àmọ́ tí wọ́n bá nímọ̀ nípa islam. torí de eléyìí Umar radiyallahu anhu ó jẹ́ ẹnìkan tó ti kọ́ lọ́wọ́ bá nífẹ̀ẹ́ nítorí pé ló bá gba islam àti tó gba islam tí ó jọ̀gà nínú àwọn mùsùlùmí gan ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí lásìkò tó di mùsùlùmí ọlọ́ọ̀nìfẹ̀ẹ́ tọ́lá ti mà nínú àkọ́kọ́ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ tí òfin ẹnì kankan ànábì fi ń béèrè lọ́dọ̀ lọ́fẹ̀ẹ́ èyí tó bá rọ̀ pọ̀ fẹ́ràn jù àìbẹ̀rẹ̀ ṣèbáyà rẹ̀ náà nínú òye tí bí ó ti padà dà wọ́n lọ ẹ tó bá nífẹ̀ẹ́ sí ju nínú àwọn méjèèjì wọ́n lọ wọn bá jẹ́ ọgbà Islam ọlọ́wọ́n bá sì ń tètè ọmọ rẹ̀ fi ọgbà wọn ọlọ́wọ́n bá jẹ́ ọgbà Islam náà. ẹlẹ́ẹ̀kejì nítorí kó ṣe nínú àtayá èyí tí máa kángun sí sálámà kó ṣe nínú àtayá ti ń bẹ láàrin wọn tó ti fi fún ọ̀nà àbó fi fún ọ̀nà bí kéèyàn jẹ́ pé ó ṣàtọ̀ láti fún ànàbì sọ̀rọ̀ wá àdìsẹ́lẹ̀ ó tún wá tọrọ ìdá àwọn àtọrọ níṣọ̀ ọ̀nà ìyá jahannam ju ìyá sáré nínú àtẹ̀mí àti tìkú ọ̀tọ̀rọ̀ rẹ̀ nínú àtàyà ta yẹn o ti lékún nínú ọ̀rọ̀ rẹ̀ wà fún ìkàlẹ̀ lẹ́yìn tí sálámà. Number three. Sorry. wọ́n ní ká ṣe àlàyé àwòrán àlàyé tó wà náà àwòrán lórí wípé ká máa ya àwòrán ọ̀dà ìtọ́ka tó wà náà àwòrán ni pọ́ọ̀ nípa eléyìí títí ká mọ ẹ̀yà àpọ̀tò ọlọ́ni mẹ́yìn òkè rẹ̀ bọ̀ tó lẹ̀ ọkọ̀dà àpọ̀ àwà gbogbo ẹni tó bá tẹ̀lé dánilẹ́bí tó wà ìṣẹ̀lẹ̀ ó ti tẹ̀lé tọ́lọ̀. wọ́n máa ń àti ọkùnrin lọ sóòlù kọ̀kọ́gbó wọ́n máa ń àhà kùnrin àánú tẹ̀ǹtẹ̀ dánilẹ́bí mú àfihàn ẹ̀tẹ́ wọ́pà ètò ti pọ̀ fún yẹn ìṣẹ̀lẹ̀. tọ́ṣẹ̀ nínú dánilẹ́bí pọ̀ fún kí oògùn fáwọn ìyàbọ̀ tó olú bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. wọ́n tún sọ náà nítorí fáwọn ìyọ́ jẹ jù gbogbo fọ́tò tí wọ́n yà yẹn ọlọ́run kò jọ máa tún lóògbé dà òkè àwọn pé ẹfẹ́ mi sí wọn máa wọn bè ní abẹ́rẹ́ wọn sì ní ilé fẹ́ mi lọ́nà ìjẹ wọn yá. àbúrò mi ò sọ pé ọlọ́ àwọn àná ó ní láàánú wọn kò náà ní wọ́n mú tẹ̀lé mi wọ́n wá wàlúwàṣìmá wàlúwàṣìmá pé ọlọ́run ọba ó gégùn fún àwọn obìnrin tí wọ́n máa gbẹ irun géńgéré ju wọn bí nítorí kí wọ́n fi ń soge. ó sì tún gégùn fún wáṣílà wọn mọ̀ kọ̀ọ̀sílá ẹni tí bá wọn sọ ọrùn pọ̀ àtẹ̀tẹ̀ ni wọ́n wọ̀ sọ ọrùn pọ̀ márùn-ún. ó sì tún gégùn fún wáṣímà wọn mọ̀ òṣìmá ẹni tí bá wọn fínra àtẹ̀tẹ̀ ni wọ́n wọ̀ fínra ẹni tí wọ́n wọ̀ ọ̀dà lẹ́yìn lẹ́yìn náà wọ́n lè mú kẹfẹ́ lè jáde lè ṣẹ́fẹ̀ àwọn tí wọ́n máa ń pè tí eyín wọn tí wọ́n là nítorí kí wọ́n fẹ́ sojú ọlọ́run kí èkó fún wa. a ẹnìkan náà pààrọ̀ ọmọ lọ àárín náà kúrò àná ọlọ́run kí èkó fún wa. báwo ó ní a ẹ kí èkó rà tí wọ́n sọ pé wọ́n máa kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ sóòlò ọ̀gbọ̀gbọ̀ ọ̀rọ̀ ẹ̀kùn àánúwò ẹni tó kù sẹ́lẹ̀ ni wọ́n nọ́mbà tírì parí. Nàìjíríà ti dẹ́wọ́n. sọ́ọ̀bù náà ó ti yàn. tẹ̀síẹ̀ máa tara rẹ̀ jẹ yóò jẹ o fáàpì nù tí ẹ máa ń ma reality ìlú kan náà yẹn ní kábàámọ̀ tọ́lọ̀ ní regret pọ̀ lọ sí university because tó bá ti gbéra rẹ kọjá àdìjọ́ ọmọ tó o bá padà rí sẹ́ you will be frustrated àdúgbò kalẹ̀ yín ọmọ ọkàn jẹ́ ọmọ ká ní pépà jùmọ̀ títí tó o fi ní rówó rà mọ́ so àmọ́ tó o bá gbéra rẹ sí àyè tó mọ́ ẹ ibi wọn lọ kẹ́kọ̀ọ́ ní yunifásitì tí ní bá lájú wọn lọ kẹ́kọ̀ọ́ ní yunifásitì tó ti wà lẹ́gbẹ̀rẹ̀ wọn lọ kẹ́kọ̀ọ́ ní yunifásitì tó ti ní bá kọ́sí ọwọ́ kan tó ti pé mo lè máa lé wọ̀n mi. tó insha Allah insha Allah tó bá parí wà á ikọ́ kan ní gbogbo àwọn kan ẹ̀yọ́ bẹ́ẹ̀ náà ni tó pé ọkọ́ sí ọwọ́ ọkọ́ sẹ́mẹsẹ́ wọ́n fi ṣiṣẹ́ ṣe ọmọ màá kẹ́ lọ́lọ́ rẹ̀. tó fi kọ́ kété kété fún mo torí tí gbogbo yẹn ò ní kó ọfẹ́ ti sẹ́ọ̀fì ọfẹ́ ti ọ̀gá ó tún mọ́tò kan sẹ́ọ̀fì ẹ̀rọ ọmọ ti ọ̀gá tà ó ti yẹ tà ìwọ́n ní gbogbo kẹ́yìn ọ̀wọ́ àdìgbẹ́ àpèkọ́. òṣùpọ̀ tó gbé ní ìsìn university of technology technology technology mọ̀ kọ́ sí ọwọ́ mọ̀ ọmọ ẹsẹ̀ ìwọ́n ní kó prove ara rẹ̀ ní kódà kó tàbẹ́ là lọ́mọ ẹsẹ̀ fáńtà àlàkẹ́ kéde dandan kọ ọmọ ẹ ansẹ bíi ansẹ lọ́nà àbẹ́là tí ẹ bá mọ ẹsẹ̀ wọ̀ bá ìwúrí ńlá láti jẹ́ pé kí ọwọ́ náà lọ́kọ́ bẹ̀ yẹn bóyá mẹkáníkà ẹnjìnírì bíọ́lójì ẹnjìnírì orúkọ ọ̀mọ́dájú ẹlẹ́tíríkà ẹnjìnírì ọ̀mọ́dájú yẹtí fún wọn àtúkọ̀ wa wáyà lé onímọ̀ ayà ọ̀rọ̀ àlọ́wẹ́ nìkan ìwọ́n mọ̀ kiri ká lá. òbí ẹ̀ bá mọ nǹkan yẹn dájúdájú èyí oníṣẹ́ rẹ̀ jẹ́ yọ̀wọ̀ fún ọ láti lẹ̀mí ọ̀la ìfọ́sì ìjọba yẹtí bí nìkan ò fẹ́ràn sara rẹ̀ jẹ́ lóko tóbi dá Amẹ́ríkà tóbi ti England tó fi dé àwọn ilẹ̀ lágbáwá Saudiya nkankan kò sí ìjọba tó fún yẹn sẹ́nu. ìfọ́ kó gíláàsì yẹn làwọn yẹn ti fi èsì. àgbàhùnmá àbíjẹ́ nìkan bá kú àti nípa ẹnìkan torí jẹ àbíjẹ́ nìkan bá rìtáyà ẹ̀rọ kọ́ tó lọ́wọ́ ni. lẹ́nu ẹ̀sìn ìrọ̀bá kú jẹ́nẹ́rẹ́lì ẹnìkan ti wà ń láì ní ẹ̀rọ etí tẹ́lẹ̀ náà. tòṣẹ́ nìkan bá ti rìtáyà àwọn kan ti ń retí tẹ́lẹ̀ náà ìyẹn gbọ́dọ̀ àfọ gbẹdẹ gbìyànjú tiẹ̀ Ọlọ́run ọbọ lánàá kan náà tòtúrú de lé ibà ká má dúró de gbé àrìsẹ àrìsẹ ẹlòmíì wà ní ó ti gíráfíìtì tó tọdún mẹ́wàá kò rí sẹ ọwọ́ àjòkò kalẹ̀ bàbá rẹ̀ tó gàrí ẹ mọmi rẹ̀ ń gàrí ẹ sọ pé njọ kan sọ̀rọ̀ burúkú sí lẹsẹ kẹfì náà rí tó ṣùgbọ́n wòjú lùṣẹ yìí fún mi lẹsẹ yìí tó bá rí nǹkan bí ẹ ó kó ju sábà nìkankan oníṣẹ́ díẹ̀ tó ara rẹ̀ ń jáde jáde ó àwọn èèyàn ìlú wọn ń gbà tó ọjà náà kankan mọ́kùnrin ààrẹ ní tọ́sẹ̀ tó tó bá ti gbìyànjú wà á rí i pé yóò yẹ nìkan lẹ́nu lọ́la títí ìsìnkàdù yìí àmẹ́wò ọ̀sẹ̀ tí ń ṣe ó ti di mílíọ̀nìà ó tẹ̀yìn ò lè mọ̀ kọ́ lọ skul skul náà lọ ti kọ́ gbogbo ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n ní áfíríkà ń bè tá a bá ti lọ sílé ẹ̀kọ́ àwọn tí kọ́ gbéra dáa ni tòyítọ́ yíyẹ ká fi ṣe ní dáadáa àwọn èdè ṣe á kàn wọ́n fi gbà pa gángá tó bá ti wọ nílé ìbọn wọn kọ́ nura wọn ni wọn wọn kó ọlọ́run jáwá ní olùdé sukùlù torí ká lè gbọ́ lóyìn wọ́n tọ̀tọ̀ á gbọ́ lóyìn wọ́n kí ni èèwọ̀ wá ní ní ìlú òbí ọ̀rọ̀. sọ àmọ́ ẹ̀kọ́ tẹ̀ pọ̀ ní ẹ̀kọ́ tó ṣe tí ẹ̀ bá mọ̀ dáadáa wọ́n láyọ̀ yọ̀ lẹ́nu o lè jẹ́ pé túù rẹ̀ ìlú yóò fi ti ti gbogbo èèyàn wá. ẹnìkan lọ kọ́ sẹ́yìn ránṣẹ́ sóògùn so ó ti pọ̀ ránṣẹ́ sóògùn paracetamol paracetamol tẹ̀ ó ti wà ọkọ́ ní kọ́ wà mọ́ effective ó ti tún dín ó jù oṣù àti fásitì rẹ ní wọn abúlékò yín òkùn yẹn wá pé kọ́ńpé tẹ́lá kọ́ńpé gbogbo wa orí wọ̀lú àbí ọ̀wọ̀lú kó wọ̀lú mọ̀nà ni'mal madrasa ilé ẹ̀kọ́ tí wọ́n lọ dáa lọ. àmẹ́nìkan wọ gbogbo ẹ̀ náà ọkọ̀ ẹ̀kẹ́ tá a bá pélé pọ̀ mí lé olè bíbá ẹ̀ tí ò láyé. òtúrí délé kọ́nà wa kọ́nà wa lọ. nàbà kọ́ ọ alhamdulilayi nítorí ẹ̀yẹ ká fáwọn àgbọ̀dọ̀ fáwọn nígbà tá a máa ń pè ọ́ àmọ́ ká gbóhùn sókè nítorí káwọn èèyàn lè gbọ́ ọlọ́wọ́ sàn wálé sàrí ẹ̀rẹ́ tí báyìí sọ̀rọ̀ wá àìsílẹ̀ wọ́n sọ pé kò sí tí ó gbóhùn ẹni tí ń pè ọ́ la ṣẹ́jẹ́rú wàlà hajaru wàlà jẹ́sùn wàlà jẹ́sùn wàlà ṣẹ́yìn ìlà ṣẹ́yìn ìdáná wọlé wà kéyàmà igi òkúta èèyàn àlìjẹ̀nu àbí nǹkan مراجعه مراجعه الى القيامه شوفوا التمطيط الزائد اقول وراكم اشهد ان لا خلق له فهم تجميل اوكي مد طبيعي سبب المد هو غير همزه واقع اشهد ان لا اله الا الله ما ترد مد عارض للسكون أمامي أشهد ó ti di nǹkan mi. ọ̀jọ́ tó fẹ́ wí náà ẹ̀ṣáàbù fẹ́ sọ ó dá dà dá dúró ó ti di nǹkan mi. now number five. wọ́n ní tí túláàsì lè mú àpò àtúbà lẹ́ẹ̀kan dáadáa tí kí wọ́n ti bá jẹ́ kẹ̀kẹ́ náà la pè láti ẹ̀sọ́ láti kọ́ ènìyàn bẹ́ẹ̀ ni ó ti di otomátì because àtàjà ti fi ọkọ̀ tó jù. Tòkí àwọn tó kù mọ̀ ọ̀sọ̀ láti kọ́ ènìyàn náà náà ni. Now, number five. Ìlú òní sábẹ́ ìlú pé lórí tí wọ́n ṣe máa fi so níbi kan ta ọ̀gá náà ìgbéra bí wọ́n ń kọ orin Ẹ tó wá fi jẹ́ bóyá jẹ́ ìpínlẹ̀ kò mọ gbogbo yẹn ẹ̀jẹ̀ máa ní káwé ọ̀rọ̀ wọn ní ìpele tó ń ṣe yìí ọmọ ìyá wọn ní ìpè ìpèlọ òwò ìpè ibi tó ń bá òwò ẹ̀ wọn ní káwé ọ̀rọ̀ wọn ní tó lẹ́nu ìpè ìpè òfin ṣe àrùn ìpè tó bá ti wọ̀ ìpè kájà rẹ̀. rárá o rárá èpè àmọ́bísọ̀wá àṣẹlá bí wa kíkẹ́ wọn sọ dáadáa lẹ́nu torí ìbẹ̀rù kí ǹjẹ́ ẹ sọ lẹ́nu wọn ti dédé àkókò kan tọ́lọ̀ kì í ṣàì gbàdúrà lẹ́nu ẹni tó bá dé torí pé àtẹ̀pẹ̀ àtàdúrà àdúrà méje. àmì pè dùrà ọ̀nlẹ́kà àdúrà dùrà ọ̀nlẹ́kà àmì pè dùrà ọ̀nàlẹ́kà àdúrà náà ti fún ọ ìlà àdúrà ìtàn ti lé ọ lórí lè pè dàá làwù ọ̀sàdúrà fún dàá àlẹ́yìí ó sì pè fún. tòótórí di ẹni wọn ni látẹ́jú òun wọn làwọn òun láti kọ. ẹ wọ́n lọ sàdúrà lé àwọn ọmọ yìí lórí yẹn pé wọ́n lọ sí pè fún wa. torí pé wọ́n lọ sí kò sí àkókò kan tó lọ kì í sàyè gba àdúrà. ọwọ́ ajẹ́ pé ẹ̀yin lè fà burú fúnra yín. torí ẹnìkan ṣépè ọwọ́ nítorí tẹ́ẹ̀ bá ti sàmì kò ní gbà á. ọ̀sẹ̀ níta ẹ̀gbọ́n kò ní tí fún ọ tọ́sí ìgbà tó bá sàmì ẹ̀wọ̀n kẹ́kẹ́ kẹ́rù ti rọ̀ nínú ẹ̀ padà tó yé ẹ̀wọ̀n kí wọ́n bá wọ́n jẹun pé mo ṣe sí ni ok ó tún ṣe sí lọ́la. àmọ́ sọ ma bá àtọ́ ti matric lọ sọ àwọn ènìyàn mẹ́sìn fa tòun ti dáhùn ẹ̀sẹ̀ ìwọ lọ́wọ́ bá a béèrè fa tó ti rí di léyìí tó ọlọ́mọ fún ọmọ ẹ̀sìn torí délé ẹ̀gbọ́dọ̀ sí pé yọ ẹ̀kọ́ sẹ́ àdó àtàn ju èpè lọ lẹ́yìn náà torí tọ́ lọ torí tọ́ lọ ta lórí rẹ̀ ta orí orí náà rẹ̀ ta kó torí tí wọ́n àmọ́ tí wọ́n àmọ́ tí ó tó omi tí wọ́n ti ṣerú àdúrà àdúrà òkú bá wọn ike gbogbo yín lẹ́sìn ní kárí ọba gbogbo yín náà ní máa ah! bá àti bí àwọn ti sẹ́rù ẹ̀ fún bàbá èèyàn lé wọ́n pe ọmọ yìí ọ̀yẹ́ kọ́kọ́ sínú sùkúù torí pé wọ́n kọ́ ọ̀hún ìpinnu tí ọjà àwọn ẹnáwó dáhùn wọn náà ti dẹ́ níbi tí wọ́n ti ń sàgbéra bẹ́ẹ̀ láàrin ilẹ̀ àti ìmọ̀wá náà nàbàtẹ́ àwọn akókòtò àmọ́gbà ànábi sọ̀rọ̀ wá àwọn àyùbùsẹ́lẹ̀ wọ́n bá mi rẹ̀ hàn wá wọ́n bá mi rẹ̀ hàn wá kó tá kó tọrọ ọ̀rọ̀ àgbègbàdùà ṣùgbọ́n àkókò kan wà tó sún ọkọ̀ gbà ju àsìkò kan lọ gẹ́gẹ́ bí àyìn òru àyìn òru tẹ̀ máa hàn yín bá forí kalẹ̀ bákan náà ìjọ àràfà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yàrá ṣe fàlẹ́ kọ̀ọ̀kan. Béèrè tí mi ní pé ẹgbẹ́ bẹ́ẹ̀ á sábà bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ pé ọ̀nà orí àgbègbè máa ń lọ sí ìyá máa ń lọ sí dáadáa nínú tọ́jà nù kí tọ́lọ̀ ń faramọ́ nínú àwọn àwọn àfẹ́ kẹgbàáwẹ̀ kẹsì sàrà kẹwà pé wọn náà wó tí wọn ṣe kó ṣe nǹkan báyìí nínú ẹ̀ sùnà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك